الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير بسم الله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين àtúnkì ẹ̀yin olùgbọ̀wọ́ wọn wípé ẹ kú ojúmọ́ abárúkà jùmọ́ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdúnníbelò ló kọ́ mi o wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ọlọ́run yóò túbọ̀ máa bá a pẹ̀lú yín insha allah ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ Abdulhafiz nílùú Ìbàdàn wọ́n ní obìnrin tó fẹ́ ṣe hajj àmọ́ tí ó kù ọ̀sẹ̀ méjì tí wọ́n fi gbéra máa lọ sí Saudi Arabia ni ọkọ obìnrin náà bá kú ṣé yóò lọ ṣe hajj yẹn ni àbí yóò ṣe ìgbélé opó eléyìí ọjọ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó wá láti Birnin-Kebbi wọ́n ní kí ni èèyàn lè ṣe tàbí tó lè jẹ́ ọ̀nà àbáyọ sí kí ọkọ sọ fún ìyàwó pé wò ó wọ́n gbà mí nímọ̀ràn kí n fi ọ́ ni tí irú ọkùnrin tún wá sọ fún ìyàwó pé wo kí ìwọ àti àwọn ọmọ rẹ kẹ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ ẹ fóun ní àsìkò díẹ̀ fúngbà kan náà débi pé kò dá sí àwọn ọmọ àti ìyàwó mọ́ nínú ilé kò sì tún san owó ilé títí tí obìnrin náà fi fúnra rẹ̀ lọ gba ilé míì tí òun àti àwọn ọmọ ń gbé nígbà tí owó ibi tí wọ́n ń gbé òun tí ó jó tán wọ́n ní kí ló lè jẹ́ ọ̀nà àbáyọ sí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọkọ̀ dá dúró ná a tún máa tẹ̀síwájú insha allah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tí ó fẹ́ lọ sí hajj. naam ṣùgbọ́n tí ń kó ọ̀sẹ̀ méjì tí wọ́n gbéra tọ́nà ẹlẹ́dàá kádàrá pé kí ọkọ rẹ̀ ọ̀sẹ̀ láìsí wọ́n ní kí nírú obìnrin bẹ́ẹ̀ yóò ṣe nǹkan tí ó ṣe náà ni pé kò ní lọ sí hajj lọ́dún yẹn hmm. dandan láti ìgbà tọkọ ti kú yóò gbàlejò kò fọkọ oṣù ti Islam ìgbà tó bá parí ìjókòó kò lè má rọrùn fún láti lọ sí hajj tọdún yìí má kó tọrọ kún fokọ rẹ̀ sínú ẹni tí ó lọ sí hajj lọ́dún tí ń bọ̀ òfin Ọlọ́run sọ pé káti ẹ̀kúbìnrin yìí gan tiẹ̀ ti tẹ ọkọ̀ létí wọ́n ti mórí lé ọ̀nà ibi tí wọ́n ti lọ wọkọ̀ àbí wọ́n tiẹ̀ ti wọkọ̀ gan hmm. ṣùgbọ́n kọ̀ọ̀rú ìtọ́wọ̀ ó lè sọ̀kalẹ̀ kó padà sílé láti ibi tí wọ́n dé nígbà tó gbọ́ pọ́kọ̀ ń kú ọ̀ràn àyàn ni kó padà sílé ń bọ̀sibọ́sí pé èsì ń kọ́sẹ̀ méjì tí wọ́n gbéra àdúpẹ́ fọlọ́ yóò jókòó yóò sopó yẹn kó sọ hajj rẹ̀ di ìgbà míì wàyí o wọ́n ní ẹni tí ọba sọ fún ìyàwó rẹ̀ pé wọ́n kàn gbà mí mọ̀ràn kí n fẹ́ ọ ni. so àbí ó ń sọ fún ìyàwó yìí pé àtiwá àtọmọ ẹ rọra sinmi fún mi díẹ̀. gbogbo àwọn nǹkan yẹn ń bẹnu àṣà àti ṣe Yorùbá eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ kò bá òfin ọlọ́run ọba mu hmm. lódodo èèyàn lè gbà yán márùn kéèyàn fẹ́ nìkan ìgbà tí wọ́n dá yán márùn wọn ò tú láṣì yàn hmm. so nítorí pé ìgbà tó ti ọlọ́run ló tó kọnu sóbìnrin yàn ló tó pọ̀ fẹ́ hmm. sọgbọn tí wọ́n sì fẹ́ tán kò bùkátà pé kó wá jẹ́ pé gbogbo gbàbọrọ bá ti tọrọ ó ti máa sọ pé sọmọ kí jẹjẹjẹjẹ mo jókòó fífẹ́ wọn ni fẹ́ ọ ni mo fẹ́ ọ wọn ni ọba ṣe zina ni. Hmm. so ìwọ ti fẹ́ alhamdulilayi oníkálukú náà tó bá jókòó tó bá fẹ́ sọ bóun àti ìyàwó òun báwọn ti ṣe ṣalábàápàdé ara wọn ẹnu ọkọ ròyìn. Hmm. so ṣé bá a kàn ráwọn èèyàn pé wọ́n ń jọkọ̀ àti ìyàwó ara wọn ni wọ́n sì ṣe ọ̀nà tán gbà mọ́ra wọn ní màánú. òbúkátà hmm. kọ ọmọ wa jẹ́ pé gbogbo gbà wọ́n máa fi tẹ́ńbẹ́lú ìyàwó rẹ̀ fi kàn lábùkù pé ṣé mo ní mo fẹ́ fi ọ tẹ́lẹ̀ tí ọba sì tàwọn tí wọ́n ní kí n fi ọ bákan náà ẹni tó sọ fún yàrá pé já sinmi fúnra wa èdèkedè lélẹ́yìn o hmm. sinmi fúnra wa báwo inú kọ́kọ́ ó di ìyàwó rẹ̀ mú kó máa jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ rẹ̀ àbí kó o sì sọ pé ọ̀fẹ́ má kọ́ máa lọ hmm. inú kíyàwó náà ṣẹ́kù lọ́ọ̀dẹ ọkọ gẹ́gẹ́ bí ìyàwó àbí kó náà bọ́kọ dànù pé wọn fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ hmm. àmì ẹja sinmi fúnra wa díẹ̀ àbáwọn òbí àbálàbánidásí tí wọ́n máa dábàá pé ó yẹ kẹ́ sinmi fúnra yín díẹ̀ hmm. àṣà yorùbá náà ta kò fi ẹ̀sìn islam hmm. tí ìyàwó tí wọ́n ń jẹ́ ìyàwó fọ́kọ yóò sì máa jẹ́ ìyàwó fún náà ni ibi tọkọ bá wà níyàwó náà wà hmm. ntọ́ bá mú ọmọ wà lójú kan náà àsọyépọ̀ wà tí ó fi jẹ́ pé ọkọ lọ máa bá ní ìgbà tí àyè bá sílẹ̀ fún àmọ́ pé ọkàn pa obìnrin tì òun náà pọ̀ tì pé a fẹ́ sinmi fúnra wa díẹ̀ ló kọ pé ìsìnjẹjọ kọ àtìyàwó ara yín ọlọ́run máa ń jẹ torí tí ọdọ ṣẹlẹ̀ hmm. tí nǹkan tí ọdà ń bá ṣẹlẹ̀ bíi zina tó sì ń bẹ lábẹ́ pọ́ǹjẹ ìyàwó fọkùnrin yẹn wọ́n tara bẹ́ẹ̀ sunday dayuth tí ò bá rí nǹkan kan ṣe sí dayuth ò sì ní wà lìjànà hmm. tẹnìkan bá ti wá sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ tó ní já sinmi fúnra wa tọpọ ọmọ ti pàyàwó tì kò sanwó lé má kò kéta fọmọ kò kéta fún ìyàwó má àwọn náà máa bá wọn ṣe ń jẹun àwọn náà máa bá ṣe ń sẹmì wọ́n ní kí ni tóbìnrin lè ṣe nítorí lè ṣe òun náà ní kíkọ́ fẹjọ́ rẹ̀ sùn fẹjọ́ rẹ̀ sùn ẹni tí wọ́n pé yóò bá sọ̀rọ̀ tí ó sì gbọ́ tí ó gbà pàápàá jùlọ àwọn aṣíwájú ẹ̀sìn ní àyè ibi tẹ́ bá wà bíi lè máàmù bíi olùmọ̀ nípa ẹ̀sìn hmm. inṣàlá àwọn pè wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì sọ ní tí ṣe òfin ọlọ́run bá fún tó bá wù láti dì ọ́ mú bí ìyàwó yọ padà sí ṣíṣe ojúṣe rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó láti jẹ́ kó ti sú kọ̀fẹ́ láti jọ́kọ̀ rẹ̀ mọ́ yọ kọ́ ọ lẹ̀ oníkálukú sinmi wọn á ní bí ó ti ṣe máa wà nù òun ò ní kọ́ ọ lẹ̀ torí pọ́ takọ̀ àṣálẹ̀ tàwọn àwọn èkó obìnrin àá ebi ó ti pàtì nísìn hmm. ó ti pàtì bí aṣọ tó ti gbó ìgbà tí wọn náà bá sì rí i pé bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò pé wọn náà wàá bọ̀ dànù hmm. bóòlù obìnrin ṣe bọ́kọ̀ dànù ẹni tó fún ọ nígbà tí ó fi fi ọ̀hún á dá padà fún hmm. wà á wá fi gbólóhùn lé pé èmi ọ̀jẹ́ ìyàwó rẹ̀ máa mọ́ bọ́ dànù bí èèyàn ti ṣe bọ́ èkísà dànù òun ò ló máa torí ẹ̀ láti gbà yẹn ọ̀jẹ́ ìyàwó rẹ̀ mọ́ wàá ṣe nǹkan oṣù kan lẹ́yìn rẹ̀ èló ló fún ọ gan ní sọdá àti nígbà tó fẹ́ ọ wàá dá padà fún lọ́ba tán. ìsàkùn lọ ọkọyọ ṣe ẹlọ. aleykum salaam wa rahmatulah ọkọ yín. yusuf ló ń sọ̀rọ̀ láti kó. kí ni ìbéèrè yín. ẹ mo dẹ́kun mo fẹ́ fi àwọn ọ̀dọ́ fún wa kiri ọlọ́njẹ káàrí wọn fẹ́. kí ni àwọn nǹkan tí ìyẹn bá fẹ́ ṣe sí tọ́ kí ni àwọn nǹkan tí ó tọ́ kẹ́hìn nítorí lápèjì ẹ̀ tí wọ́n bá fi ibi mọ́tò ṣe síkúrọ̀ ṣé ó tọ́ bẹ́ẹ̀ àbí àwọn tébù àga wà lọ́wọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ tó yàtọ̀ pé ó open lábẹ́ tó yàtọ̀ pé èèyàn lè gbàgbé kọjá ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ah, àgbà fẹ́ dáhùn mọ́tà àwọlé àsìkò wúrò bẹ́ẹ̀ tọ́ fẹ́ kí wọ́n ṣe àkàtà ṣe ìrìnàjò báyìí lọ alhamdulilayi wọn níbi kí la lè fi ṣe ìdígàgà iwájú wa nígbà tá a máa ń ṣe sọlẹ hmm. torí kẹ́nìkan má bàa gba iwájú wa kọjá níta fi ṣe gàgà ní iwájú wa sutura òun náà ní nǹkan tó bá ga tó jẹ́ pé ó ní ara tó pé téèyàn bá ń wò lọ́ọ̀kan ó ṣe é rí ó ṣe é dáàmà hmm. ilẹ̀ yóò máa fi dí gàgà iwájú rẹ̀ à ń sì ń fẹ́ kọ́ ga bíi mo akhọ́rọ̀ ti rahil bíi ẹ̀yìn gàárì ẹṣin tí wọ́n máa ń dìlé ẹṣin lórí tí wọ́n máa fi jókòó hmm. ẹ̀yìn rẹ̀ máa ń ga díẹ̀ yóò tó ìgbọ̀nwọ́ kan hmm. so ntọ́ba ti ga tó ìgbọ̀nwọ́ kan náà lẹ́gbẹ̀ẹ́ síwájú tẹ́ fi dí gàgà wájú yìí àwọn afẹ́ kẹ́ni tó fi nǹkan díwájú yẹn kó jìnnà sí àlàfo tí ó wà láàrin yín sí kò ju ti ọmọ ewúrẹ́ ọmọ àgùntàn lè gbà kọjá lọ lọ́nà tó sọ pé tẹ́nìkan bá fẹ́ gbà rin àti gàgà yẹn tẹ́ bá ti náwó ó tó láti dì lọ́nà. Hmm ó lè gba ẹ̀yìn rẹ̀ kọjá o àmọ́ àárín yín àti tẹ́ fi díwájú nǹkan gbọ́dọ̀ gbà wọ́n á níbi mọ́tò ńkọ́ dáadáa a lè fi dí gàgà hmm. wọ́n á níbi tábìlì ńkọ́ a lè fi dí gàgà wọ́n ní ọ̀dà mọ́tò nǹkan lè gba abẹ́ kọjá bíi tèèyàn kọ́ hmm. tó bá pé ọmọ ewúrẹ́ ọmọ adìẹ so àwọn lè gba abẹ́ tábìlì bóyá àwọn ọmọ kéékèèké so bóyá wọ́n lè gba abẹ́ kọjá so àmọ́ láàrin yín àti gàgáhùn hmm. nǹkan kan ṣàgbọ́dọ̀ gbàgbé kọjá eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ tó bá ké mọ́tò tẹ wá fi dí gàgá wájú yín àyín lẹ́ni hmm. so ẹni tó nílé sí mọ́tò rẹ̀ nígbà yòówù tó bá wù kó gbé lọ tẹmọ̀ pé fi nǹkan díwájú hmm. tábìlì náà tó bá pẹ́ ni tó nífẹ̀ẹ́ lò nígbà yòówù so wọ́n gbé kó wájú yín ni ẹni tẹ́ fi dí gàgá wájú yín ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n gbé kó kó tó di pẹ́ ṣe ọ̀n bẹ́ẹ̀ nù àwọn olùmọ̀ tó sọ kó bẹ̀rẹ̀ láti bí ẹ̀yìn sọ̀látul asr ó sì ń bẹ́ẹ̀ nù àwọn tó ló bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti wọ̀ àtìgbà tóòrùn bá ti wọ̀ là wá mú nítorí wọn pé àwọn àdìsí kan tọ́ka sí pé ẹni tó bá ṣe díkìrì yìí ní àárọ̀ lójú mama tó tún wá ṣerú rẹ̀ lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ òórí ọ̀ jẹ́ tiẹ̀ tó bá ṣe láàárọ̀ títí tóòrùn ó fi wọ̀ tó bá ṣe ńgbà tóòrùn wọ̀ títí tí lóòótọ́ fi má eléyìí túmọ̀ sí pé tó máa sọ pé màsá èyí tá a sàlẹ̀ sàn ni pé lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun láwa tí a wà ní agbègbè yìí àti jákèjádò lẹ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn ní belò wa tẹ́ bá ti rí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣe àrẹ̀kẹ́ tún máa subscribe síbẹ̀ kí ẹ sì tún lè jàǹfààní àwọn ọ̀tun ètò yìí tí a ti ṣe kọjá lọ lórí àtẹ́gùn ẹ lọ́hùn. Láwàlẹ́kọ̀. Aleykum salaam wa rahmatulah. Afọlájímọ̀. Ẹ ṣe màmá. Làwùjá sọ̀pọ̀ rẹ̀. Àmì kí ni ìbéèrè yín? Wọ́n kí bàbá wọn kú gbogbo ìgbà kò ní rẹ̀wọ̀n. Àmín. Bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ni pé bóyá mọ̀ ń tajà ní ìsìn ẹnìkan bá mi ọ sálámù sí mi èmi náà wá sálámù sí ọ hmm. wá tún kí mi pé afúnyẹ̀jú àdúrà wo gbà ọ ìdí hmm. mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ìdáhùn wà lórí rẹ̀ àbí èèyàn ò lè dáàmú. lẹ́yìn tó kí bá ń pè é kúnyànjú àdúrà ó gbà. ó ti sálámù fún mi pé akúnyànjú àdúrà ó gbà ọ. náà ó ti yé. alhamdulilayi ìbéèrè tẹ̀sí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti àṣà. Hmm sọ́ni tó bá sálámà sí wa dandan ni ká dáhùn. ìkọ́kọ́ sálámà sí ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam yẹn ìdájọ́ rẹ̀ ní sunna wọ́n jẹ́ pé tá a bá ṣe àgbà sunna ti fiqh hmm. yẹn ni pé tá a bá ṣe àání ládàrí tá a bá ṣe àání dẹ́sẹ̀ látàrí àìṣe. Hmm. àmọ́ káwọn dáhùn yan ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀yàn bá kọ̀ láti dáhùn sálámà <laughs> èèyàn rọ ẹrù gbèsè rẹ̀ díjọ́ gbẹ̀ndàlùkìyàmù. so wọ́n á ní àwọn ti dáhùn sálámà ṣùgbọ́n ẹni tí ó sálámà sáwọn ó rí pé àwọn ń ṣe sọ láti kó tó di kó sálámà sáwọn wá ní ẹkú ìyànjú ọlọ́run gbàdúrà wa so sáwọn lè dáhùn àbáwọn ò ní dáhùn ó dá lórí kí lọ́gbà lérò pẹ̀lú ìyànjú jíjọ́sìn ẹ̀ ṣe ìyànjú ìyànjú báwo ọ̀ràn ẹ̀yàn àlàbọ̀nilọ́rùn tí ò ṣe é bọ́ dànù àyàfi kéèyàn ó ṣe é tó wọ́n pẹ̀sìn níyànjú Mm. ẹni tí ń sin lọ́wọ́ òní sọ pé kú ìyànjú òun jẹ̀bi nítorí pé torí rẹ̀ mm. so a sì bùkátà ká tún kíra wa fún yìí mọ́ gbogbo nǹkan Yorùbá máa fi kira wọn béèyàn bá báyàn jókòó ẹkú jókòó wọn bá bá ń dùn wọn bá bá wọn bá rìn <laughs> gbogbo àṣebọ́ ọ̀ràn yàn lọ́rùn ojoojúmọ́ gbogbo ìgbàlẹ̀ hmm. so ẹ̀yin bùkátà kẹ́nìkan kò kí mi lórí eléyìí hmm. fi mí lẹ̀ èmi sì máa ń sin lọ́hùn nítorí pé mo kàn fẹ́ tọrọ nǹkan kan lásán ọgbà mo ń sin lọ́hùn torí pé mi lọ́rùn kò má hmm. so ò bùkátà bẹ́ẹ̀ bá ẹ̀ lábẹ́ pẹ́yìn náà ẹ̀ ń ṣèrànlọ́wọ́ níbi kí so ẹ rọra pé ni pé kí ló gbà lérò pẹ̀lú ìyànjú pípẹ hmm. ẹ̀sìn tẹ ẹsẹ náà ni kìí ṣe ìyànjú ọ̀ràn àyàn lélẹyìí àbùkátà hmm. kásẹsẹ máa kíra wa fẹyìn àní hmm. pé ẹkọ ẹ̀sìn <laughs> òbùkátà so ẹ̀yin náà ṣe ìrànlọ́wọ́ ká gbọ́ iye tó péye kọtàn kanú ẹ̀sìn àwọn èèyàn kan ṣe máa bẹnu àtẹ́lù báwí torí bá gbọ́ iye wọn ti ṣe kúrú ma ni làwọn ń ṣayé ẹ̀yin tọ́nà ti ní kẹ́ máa lékún lágbọ́yé o ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣàtúnṣe ntí ẹlòmíì ọba gbọ́yé tó yín hmm. ẹ máa gbọ́n eruku kó lórí àgbọ́yé ẹlòmíì tẹ́ruku kẹ́ruku fẹ́ kù sí hmm. kọ́nà sànù gbogbo. àmín jazakumullahu khairan hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yín. àbùdàbà àti bẹ́ẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè lórí pé pé ọmọ ọmọ lè tọrọ ẹ̀bùn lọ́wọ́ bàbá rẹ̀ lọ́wọ́ ọgbà tọ́mọ̀ wípé mùsùlùmí lòun nìkan nínú ẹbí tó sì mọ̀ wípé tí bàbá òun bá kú jésù ní ọ̀lẹ́tọ̀ àti jẹ ogún ètò yìí tí ó lè tọrọ ẹ̀bùn ẹni mi ni pé òun ni náà. ṣé mùsùlùmí ni bàbá. bàbá yìí fi mùsùlùmí. tọ ọ ti tán. òun nìkan wá ní òun nìkan ní mùsùlùmí láàrin ẹbí. ó ti yé. alhamdulilayi ẹni tó jẹ́ pé ó dára rẹ̀ rí lónìí kan ní mùsùlùmí ní ọ̀dọ̀ bàbá rẹ̀ so gbogbo àwọn èèyàn yòókù tí ọjọ́ ma ìyàwó ẹbí bàbá àwọn ẹ̀sìn mùsùlùmí ó sì ti mọ̀ pé tí bàbá bá kú lórí ní tí wọ́n ń ṣe yìí tóun sì ń bẹ lórí ìsìláàmù tòun mùsùlùmí kì í jogún ẹni tí ì ṣe mùsùlùmí gẹ́gẹ́ bí káfíìrì náà ṣe ní jogún mùsùlùmí òun wá ń wò wí pé kó wọn má bàa jẹ́ òmùlẹ̀mọ́fo lẹ́yìn ìgbà tí bàbá yìí bá kú torí lórúkọ ogún nǹkan kan tọ́sùn tóun lè ti tàti ojú ayé tọrọ ẹ̀bùn kí bàbá òun ó bùn lẹ́bùn kó òun ó sì gbà kò sí ní tó burú mbẹ̀ ẹni tí èsè mùsùlùmí lè bùn mùsùlùmí lẹ́bùn gẹ́gẹ́ bí mùsùlùmí náà ṣe lè bùn ẹni tí èsè mùsùlùmí lẹ́bùn eléyìí ò burú ṣùgbọ́n ò ní gbẹ̀bùn yun pẹ̀lú àníyàn pé èmi ti jogún rẹ̀ kó tó kú ẹ̀hẹ́n nítorí pé ọ̀fẹ́ sọ sọ tó ṣe léwọ̀dẹ̀ tọ́nu ọ̀gbà ó sì mọ̀ pé ẹ̀bùn lásán mọ̀ gbà lọ́dọ̀ bàbá yìí plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ níbi ẹtí ń pè yìí. dúkúrá ní sọ̀rọ̀ láti odò ọ̀gá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni lórí àwòrán ọ̀ràn yẹn mo jẹ gbèsè àwọn ọ̀ràn yẹn tó lẹ́yìn ọ̀gá mo gba méjì nínú rẹ̀. mo wá ń sìnkú ẹ pé títí kù rẹ̀ kò la iṣẹ́ ẹ lọ. mo wá gbìyànjú láti gbàjọ́ tí mo gbìyànjú láti gbà lẹ́yìn látàgbà tí mo bá lọ. mi ò jẹ́ tàrà mi ìgbà tí wọ́n á lọ sọ̀rọ̀ dọ́kọ̀ dọ́kọ̀ wa ni pé kí má jẹ́ kí ebi ọmọ àlejò tó wọ́n á fẹ́ kí wọ́n là ń ojú máa ti sì dáná. alhamdulilayi ẹni tó bá jẹ gbèsè suyam dandan ni kó san padà àyàfi tó bá jẹ pé ipò tó wà tí o ò fi ní lè ṣe ipò yẹn ò ní yí padà títí téèyàn ò fi kú hmm. bí arúgbó kùjọkùjọ arúgbó ò ní yé máa járúgbó títí tí ò fi kú hmm. so jíjárúgbó rẹ yẹn ó ti kọ dínà kó lè san padà kò lè àtàfaradà sọ pé ó jẹ gbèsè wàá san padà náà hmm. wàá san padà Allah mú tọ́lọ́n bá ti mú kó wàá san padà hmm. torí pé a mọ̀ pé gbogbo wa náà lálàárẹ̀ hmm. àfẹnitọ́lọ́n bá fún lálàáfíà hmm. kọ́lọ́run fún gbogbo wa lálàáfíà tọ́ ọ bá ti rí pé ọ gbádùn tí ọ̀rọ̀ rẹ sì ti dé ipò pé o lè ṣe é láì sí nira wàá ṣe é kìí sì ṣe dandan ni kó o ṣe ní tẹ̀léńtẹ̀lé o lè máa ṣe síra wọn nídàkúrekú Ramadan mi ní ti ń bọ̀ yìí má kó mi ọ̀ bọ̀ gbìyànjú láti ṣe é lálàbọnú ara wọn títí táwọn ọjọ́ yẹn ó fi pé kó tó di pé rọmọdọ́nà mi dé. ẹ̀lọ́. Hmm. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹdín pè. orúkọ mi ṣé abdulrasaq fi gùn láti ọjà gbogbo. kí ni ìbéèrè yín ẹjọ ìbéèrè mi àkọ́kọ́ ti pé mo ra ata báàgì mẹ́wàá nígbà ọ̀pọ̀ mo wá tọ́jú òbí tí ó ti tán nígbà tí ó gbẹ tán ó dínkù di báàgì méjì bí ìgbà tí ó wọ̀nyẹn mo wá ta ìlọ́po mo wá ta ní ìlọ́po owó tí mo rà sí ọ̀nà mẹ́ta ẹ dákun sí mi tí ì jẹ aram lórí rẹ̀. ẹlẹ́kìtì ní ẹjọ́ sà pé ìdájọ́ tó lọ́wọ́ sí fáwọn mùsùlùmí Saudi náà ló máa ti fún mùsùlùmí Nàìjíríà. alhamdulilayi wọn rà ta àwọn abẹ̀rẹ̀ sí ní sáà so ìgbà tí àwọn wá wo bó ti ṣe tó nígbà táwọn rà sí bó ti ṣe rí lẹ́yìn ìgbà táwọn ṣàgbẹ̀ àwọn rí i pé bí àpò mélòó ti dín sí iye tó jẹ́ nígbà táwọn rà ṣùgbọ́n nígbà táwọn ta ìlọ́pọ̀ ọ̀nà mẹ́ta owó táwọn rà làwọn ta ṣé haramu ọ̀wọ́ bẹ̀ haramu ọ̀wọ́ bẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ẹ̀ẹ̀rà kó pamọ́ fi sún ìgbà tí ọ̀wọ́n hmm. òfin ọlọ́run bá kò gbà pé gbogbo ohun tó bá jóúnjẹ àbí tí máa padà dóúnjẹ bí ata bí epo bí òróró ẹ̀ẹ̀rà kó pamọ́ nígbà tó dínwó kẹ́ wàá máa fi sùn gbà tí ó wọ̀n. Hmm. so tó bá pé àníyàn ti yín ni pé ẹ fẹ́ tà ní gbígbẹ ẹ fẹ́ tà ní tútù hmm. so lẹ́yìn fẹ́ ń sa ọlọ́run á ní kó bá ìgbà tó wọ́n nígbà tẹ́ ta sí kò ní jẹ́ haram. wọ́n hmm. tó bá pé àníyàn yín láti pìlẹ̀ náà ni pé ẹ fẹ́ fi sùn gbà tí ó wọ̀n haram lélẹ́yìí o torí Ànábì sallallahu alaihi wasallam sọ pé la ẹnìkan kì í kọjá pamọ́ àyàfi aláṣìṣe ńlá. Hmm. tọ̀kan wá ní sí ìdájọ́ tó lọ́n ṣe fún mùsùlùmí Saudiya iná ni ó ṣe fún mùsùlùmí Nàìjíríà kí ni yàtọ̀ hmm. kí ló dé táyìn fi ń sin lọ hmm. kí ló dé táyìn fi ń ṣe Islam kí ló dé tó fi jẹ́ pórígun ẹ̀sìn Islam márùn-ún náà ní Saudi kò pé mẹ́fà Nàìjíríà kí ló dé tó fi jẹ́ pé tó bá ṣe sọ́láàtì gbogbo àwọn ní ká kọjú sálùkébìlà kí ló dé tí gbogbo wa ń yọ zakat kí ló dé tá Hmm. kí ni gbogbo wa ń lọ ṣe ní hajj hmm. kò sí àtọ̀ láàrin wa bó tilẹ̀ jẹ́ pé béèrè yín náà ó wúlò ó sì ṣàǹfààní torí pé ẹlòmíì wà tó máa ń tanra rẹ̀ dànù tó ṣe pé yọ́ọ́ máa gbéra rẹ̀ gẹ̀ẹ́sì áyán lórí àṣìṣe àtàìdá hmm. yọ́ọ́ máa fagbọn ọlọ́run ọba ya fún àwọn bá wa ń ba wí tó sọ pé bẹ̀rù ọlọ́run ikú ń bẹ àlìjánà ìmọ̀ ni gbogbo wa ń fẹ́ èèyàn ọmọlẹ́sẹ̀rú eléyìí wà àlìjánà náà sí sáúdí ọlọ́run rí wa pọ́mọ nàìjíríà là wa sọ ọ̀daràn burúkú ọ̀daràn bí nàìjíríà ṣe gba kíni tó fẹ́ wọ náà ẹ máa rántí ọ̀rọ̀ yìí gbogbo gbà pé àwa fẹ́ wà lìjánná là ń islam àfẹ́ hmm. wọná là ń sìn tẹ̀lé tà nàbì muhammad sallallahu alayhi wa sallam kò síyàtọ̀ láàrin ìlú sílù hmm. ẹ̀yà sẹ́yà hmm. èdè sédè gbogbo wa ẹrú ọlọ́run ni wa hmm. ọlọ́run sì gbá gbogbo èèyàn wí látijọ́ tó ti sànàbì sallallahu alaihi wasallam ní ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú pé ẹ̀sìn islam kẹ́ ẹ lè là hmm. ìdájọ́ tí wọ́n ṣe fún ẹnikẹ́ni níbikíbi hmm. iná ni wọ́n ṣe fún ẹlòmíín náà láyè yòówù tó lé wa kódà bí èèyàn ń sunú kaaba ìdájọ́ tí wọ́n ṣe fún iná ni ìdájọ́ tí wọ́n ṣe fẹ́ni tí ń sunú búkà ní ìlú tó ṣe pókọ rẹ̀ gan àdàmánú geography lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí kọ́lọ́ọ̀dà kún kó fún wa dáadáa sí kó lè wa jìnnà sáì dá ọ̀dà ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá ìbéèrè ọ̀hún wá láti ọ̀dọ̀ Abdulhamid láti ìlú Òṣogbo wọ́n ní ṣé náfìlà ń bẹ lẹ́yìn sọ̀látìlẹ̀ asr èkejì lábẹ́ ìbéèrè wọn wọ́n ní ìjẹ́ ẹ̀rí ń bẹ fún kíké sọ́rọ́tìlì mólík lálálẹ́ kó tó di pé yìí ó sùn. alhamdulilayi wọ́n ní ṣé náfìlà ń bẹ lẹ́yìn sọ̀látìlẹ̀ asr kò sí hmm. kò sí náfìlà lẹ́yìn sọ̀látìlẹ̀ asr so wọ́n ní ṣé ẹ̀rí ń bẹ fún pé ká máa ké suratul mulk lálaalẹ́ kó tó di pa sùn kò sí nínú nǹkan tá a rántí nìsín. Hmm. hello hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn ní bẹ́ẹ̀lù wa ẹ bá ti ń rí ẹ máa share ẹ máa like ẹ kẹ́sì tí wọ́n subscribe síbẹ̀ fún àti jàǹfààní àwọn ọ̀tún ètò tí a ti fún síwájú lórí ètò yìí wàhálà sálàm ó kọ yín. abdulhamid sọ wá sórí palẹ́rà. kí ni ìbéèrè yín. ìbéèrè aláàkọ ìjẹ́ ni tí bá ń ta ọtí ìyẹn lè tọ́ bá ń yọ tàkà fún ìyẹn lè gba owó yẹn ìbéèrè kejì ṣe bí ẹ̀ bá gba àwẹ̀ ọwọ́ àgbà fún òun bá àwẹ̀ ọwọ́ àti wàá jẹun tán ọwọ́ àgbà tí tó wọ́n gba àwẹ̀ ìjápọ̀ tó lè máa bá àwẹ̀ rẹ lọ. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ní ìjẹ́jọ́ irú ìbéèrè bẹ́ẹ̀ jẹyọ kódà láti bí àdúgbò yín gan náà ló ti jẹyọ náà bisimilá náà sọ. wọ́n ní ẹni tí ń ta ọtí bá zaka fáwọn bẹ́ẹ̀ ìwọ ìwọ ń tiẹ̀ náà tó sì jẹ́ mùsùlùmí ó rò pé ó tọ́ kí mùsùlùmí ọmọ tọ́tì láàhìláhà ìlẹ̀lá. àwọn ayọ̀ zaka owó ọtí islam hmm. <laughs> tó bá ti sowó kan ní haram hmm. wọn yíyọ zaka tùdùn wò haram hmm. torí kò sí tọ́lọ̀ ń fẹ́ fi ṣe torí ẹ̀ lẹ́yìn ìjọba lẹ́yìn náà báwo ni wọ́n sì wá jẹ́ èèyàn tó jẹ́ pé alihamudulilayi ọlọ́run dá nǹkan kan ò sí ọ wọn náà máa retí zakat lọ́dọ̀ ẹnìkan ẹbí wọn náà gbìyànjú ó mójútó sẹ̀ tiẹ̀ ni eléyìí ṣe jẹ́ so wọ́n ní kí wọ́n sọ pa siyam. wọ́n ní tí èèyàn bá ń ṣe siyam ó wá jẹun. ó gbàgbé jẹun ẹni tó bá gbàgbé jẹun tó gbàgbé jẹun kò sí wàhálà kó máa bá siyam rẹ̀ lọ hmm. nínú àdéhìí tí imam muslim gbà wá anabi sallallahu alayhi wa sallam ni ẹni tó bá gbàgbé tó jẹun tó gbàgbé tó mu ní ọ̀sán ramadan so kọ́ máa bá síyàmù rẹ̀ lọ́tọ́ bá ti rántí fa innama at'amahu Allahu wa saqahu ọkàn wọ́ ọlọ́run láti fún lóúnjẹ jẹ ó wù láti fún ní omi mu ni kò sẹ́ni tó ṣe sòyàmù rẹ̀ nígbà tí èsì àmàmà jẹ. hello. asalaamualeykum sutara baraka. aleykum salaam wa rahmatulahi baraka tó kọ́ yín yẹ ti ń pè. ọmọ ọba alukuma olóko la tó kẹsẹ̀ ìgbìmọ̀ṣọ. ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ni pé kí ni ìhà tí islam kọ sí western education. lórí gbèdéke wulẹ̀ ẹ̀ lè mímọ̀ yẹn mọ́. ìbéèrè ẹlẹ́kejì ni pé kí ni ìhà tí islam kọ sí lápẹ̀rẹ̀ central mosque ó ní àgbàlá yípo àwọn ọ̀pọ̀lọpọ̀ á rí i pé nígbà míì bóyá torí pé kánjú ìyẹn pẹ́ tàbí àwọn mímọ́ mọ́ mọ́ ṣe tí wọ́n jókòó lágbègbè mọ́ṣáláṣí fún ìjókòó nínú mọ́ṣáláṣí irú sọ̀tà kẹfà sí kí ni àti ìsìlámù kọ sí sàmú àlùkò ọ̀rọ̀ nítorí àwọn kàtó. wọn ní kò sọ̀rọ̀ tó wọn islam wọn ní islam àti western education so àkọ́kọ́ ẹ̀yin lẹ pè ní western education hmm. ìmọ̀ ni máa ń jẹ́ so ibikíbi tó kó ti wá hmm. so islam ò lòdì sí kẹ́kọ́ mọ́ Hmm. kò tiẹ̀ sí ẹ̀sìn kan láyé yìí hmm. kò sí ìlànà kan láyé yìí tó ṣèyàn lójú kòkòrò láti wá ìmọ̀ bí islam hmm. tó o bá sì lè rí mi mú wa tó dàbí islam máa fún ẹ tẹ bá rí ìlànà kan mú wa láyé yìí yàtọ̀ sí islam tó ṣèyàn lójú kòkòrò wá mà bí islam wà gbẹ̀bùn torí rẹ̀ àwọn béèrè tí ẹsẹ̀ yẹn kò nítumọ̀ téèyàn bá gbọ́ islam yìí dáadáa islam gangan gangan ló pè wá pé ká wá mà ẹ mọ̀ pé ní ayé ìgbà kan Eh, ní àwọn ìlú òyìnbó ó ní ìyà táwọn church tí wọ́n fi jẹ àwọn olùmọ̀ nítorí pé wọ́n mà ju ti church ń polongo lọ. sọ ń bọ́ lọ́jọ́ á wá nínú islam pé má wàá mà bá o wọ́n á níbo làwọn lè wá màdì má wá ìmà débi tó ti wá máa sọ pé kò sọ́nà mm. tó sọ pé ọpọlọ tiẹ̀ ti jinná ó ti kọ́ kọjá be careful mm. tó sọ pé you are a free thinker tó lè ronú bó bá ṣe wọ ní ìsìn kò sọlọ eléyìí ti di wèrè hmm. eléyìí ti di nǹkan míì so gbogbo màtá bá kọ tí ò jẹ́ ká rántí ọlọ́run ìmọ̀ta kọ́ tí ò jẹ́ abẹ́rù ọlọ́run ìmọ̀ta kọ́ tí ò jẹ́ wà wọ́dà ìmọ̀ta kọ́ tí ò jẹ́ alẹ́ tún ayé ṣe ẹ̀yin máa wá lélẹ́yìn ẹ̀yin hmm. máa kan gán sàn jùlọ. Hmm. so islam fẹ́ ká wá mà kò bá àti ọ̀tún wá kò bá wá kò àjẹnulé náà ló ti originate islam sọ pé ká wá mà. Hmm. islam ò sì ṣe àdáyanrí ìmà kan wípé ẹ má wá ìmà tí ì bá ti ṣẹ̀kọ́ nípa ẹ̀sìn islam hmm. ṣùgbọ́n ìmà tẹ́ ẹ̀ wá yùn kí láǹfààní tó wà ń bẹ̀ hmm. ẹ má bàṣìkò yín jẹ́ ẹ má bàyà ara yín jẹ́ ní ìsinyìí báyìí àwọn ń kọ́ńpa magic kí ló fẹ́ fi ṣe ìmà nípa adán ìmà nípa yẹ̀ǹwò ìmà nípa àṣàṣì kí ló fẹ́ fi ṣe kó ló máa ń sọ alólórí ibú wọ́n ń kọ́ ìmà tí ò ní jẹ́ kí wọ́n dọ́lọ́ màmá tí ò ní jẹ́ kí ló fẹ́ fi rúùmù abẹ́ ṣe hmm. so ìmọ̀ àtọ́jọ́ pé wàá kọ́ yóò wúlò fún ọ yóò jẹ́ kí wọn náà tún lè sọ ọmọ làkejì láǹfààní níbo ni Islam sọ pé kọ́ ọmọ hmm. kọ́ ibi tó sì lè kọ́ dé ọkọ̀ débi tó lámì ọkọ̀ hmm. débi tí ó lámì tí ó wúlò fún ọ sáti mọ́ kọ́ débi tó ti wá sọ pé ọlọ́ọ̀tọ́ dọ̀ ọ̀gá kò sí má lẹ́yìn ìjẹba wọn ní tí mọ́ṣáláṣí bá wà tó jẹ́ mọ́ṣáláṣí ńlá tó sì lágbàlá so táwọn èèyàn wá dé kàkà kó ń jókòó nu mọ́ṣáláṣí àgbàlá wọn ti ń jókòó ṣé ní tí wọ́n ń ṣe ń da àkọ́dà inú mọ́ṣáláṣí lẹ́jọ́kọ̀ ẹ jẹ́ mọ́ṣáláṣí ó kún kẹ́ tó lọ ságbàlá hmm. ẹ jẹ́ kí mọ́ṣáláṣí ó kún kẹ́ tó lọ ságbàlá ẹ mọ̀ kí tábà ti wọnú mọ́ṣáláṣí òfin ṣẹ̀rí àṣọ pé ká ṣe rákà méjì tá a fi kí mọ́ṣáláṣí hmm. so wọn ò sì ní ká kí àgbàlá mọ́ṣáláṣí hmm. so kọ́ mọ̀bà àjẹ́ pé àṣe dànù àṣegbára gbóná inú mọ́ṣáláṣí lẹ́wọ̀ tí mọ́ṣáláṣí bá kún gbà náà látò lọ ságbàlá. jazakumullahu khairan. hello aleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. abdulsani ló ń sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Yobe. kí ni ìbéèrè yín. ó ní ìbéèrè fún ìbéèrè méjì sí mẹ́ta fún ṣe kàn kọ́nà jẹ́ kí ariwo pẹ́ lórí dáadáa. àmín. wípé ah, ǹjẹ́ ó tọ́ kí èèyàn gbé signboard sí ǹtẹ́ bóyá ibi tí wọ́n fi mùsùlùmí sí signboard pé èèyàn lágbájá báyìí kú lọ́jọ́ báyìí. nítorí ló fi sàárè bíi bíi pẹ́ láti lè lẹ́nu kejì ní pé kí ìsáàmù sọ lórí shears shears ni wọ́n máa rà yẹn. naam naam ìkẹta. bẹ́ẹ̀ ni fa bẹ́ẹ̀ ni kẹta ni pé ẹ ǹjẹ́ bí o ti ṣe ǹjẹ́ ó tọ́ kí èèyàn máa fún nǹkan náà ọmọ èèyàn lẹ́bùn látara ẹ̀sìn àwí èèyàn fún àwọn ọmọ tó kù ó ṣe nǹkan tí yóò dáa ìwọ̀n á fún ẹnì yẹn ọmọ náà ní ẹ̀bùn yẹn á fún àwọn tó kù yẹ́ ó tọ́ àbí tó jẹ́ pé náà ó ka lùkọ́ ká alukurani tán ìyẹn wá ní ìwọ fún lẹ́bùn hmm. ìyẹn wá fún àwọn tó kù ṣé ìjẹ́ ilé ìtọ́ sọ ìbéèrè mi náà hmm. alhamdulilayi wọn ní kí ni ìdájọ́ ká gbé wàhálà tí a kọ àkọlé ìjọ déyàn tó ti dáyé àtijọ́ tó kú àti irú àwọn oyè tó jẹ láyé tó tó di kó kú kí ni ìdájọ́ ká gbé sára sàárè yẹn kọ́tọ́ lábẹ́ òfin lọ. anabi hmm. sallallahu alaihi wasallam fi hàn án náà àti ìfìtógún pé haram oníkàkọ nǹkan sára sàárè haram ní ká kọ nǹkan sára sàárì hmm. sàárì gan àgbọ́dọ̀ gbéga ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ hmm. èèpẹ̀ tẹ kó jáde nínú sàárì nígbà tẹ ń gbẹ ọnìkan náà lẹ kò lè lórí àbùkátà ká tún lọ pé pẹ̀ wá láti bòmí àgbọ́dọ̀ hmm. rẹ̀ à ń bọ̀sibọ́sí pákọ̀ lélẹ̀ lórí islam ní èèwọ̀ ní gbogbo eléyìí ẹ jẹ́ ká mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárì nìsín ẹ̀rí pé rírẹ́ ni wọ́n wà wọ́n ti wọ́n ti fàgbà láyé po wọn wọ́n balẹ̀ jẹ́. àyè ò ní sí láti sin ẹlòmíì ibi tó yẹ ká sì yẹn ẹgbẹ̀rún sí ó lè má gbà ju èèyàn ọgọ́rùn-ún méjì lọ torí pé kálukú ti búlọ́ọ̀kù tiẹ̀ mm. wọ́n símẹ́ǹtì rẹ̀ mm. ẹlòmíì tún kọ́ ilé yàrá wọ́n kọ́ lórí sàárè tiwọn mm-hmm. wọ́n sì ní kọ́ gbogbo ẹ̀ báà náà kí wọ́n má kọ́ nǹkan kan sí lórí mm. bẹ́ẹ̀ tí ẹ kọ́ haram ni kẹ́ kọ́ nǹkan lè lórí kẹ́ kọ́ nǹkan sí lára wọ́n ní àwọn ṣíẹ̀sì tí wọ́n máa ń rà ti àwọn kọ́ńpìnì tí èèyàn wò pé kó wọn má kàn kówó kalẹ̀ òun ò sì mọ̀ nípa káràkátà lọ títí àbára káràkátà náà lélẹ́yìn sá a lè rà á lè rà kò sí tó burú mbẹ̀. ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé ilé iṣẹ́ tá a fẹ́ ra ṣẹ́ẹ̀sì rẹ̀ yẹn kìí ṣe báńkì nítorí pé báńkì ẹ mọ̀ pé rìbá ni ìpìlẹ̀ káràkátà àti báńkì ni wọ́n dá lé lórí ọlọ́run sì ṣe rìbá jíjẹ ó ṣe léèwọ̀ وني الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله ندي ìdìde àwọn ولا بيدي ń تنسويني لا تنسى عليهم ìdìde ẹni tí ń sinwin ni láti nù sàárè nítorí fa ni pé àwọn ń sọ wípé ṣe bíbí káràkátà náà lówó ìlérí hmm. ọlọ́run ní rárá wọn jọra wọn káràkátà lọ́lọ́run ṣe lẹ́tọ̀ ó ṣe rìbá léwọ̀ hmm. torí ẹ̀ má ra ṣẹ́ẹ̀sì báńkì tọ́jà yìí pé wọ́n bíòdì àwọn transactions tiwọn lórí rìbá hmm. má sì má sì ra ṣẹ́ẹ̀sì ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn náà wọ́n kàn pé báńkì ni àwọn náà owó èlé ni wọ́n fi ń deal má ra ṣẹ́ẹ̀sì tiwọn náà hmm. wọ́n sì ra ṣẹ́ẹ̀sì ibi tí wọ́n ti ń ṣe ń tọ́jú haram gẹ́gẹ́ bí ilé ọtí gẹ́gẹ́ bí ibi tó yẹ kí wọ́n ti ń sin tọ́lọ̀ wọn bá pè léèwọ̀ bí ẹlẹ́dẹ̀ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ má jẹ́ ọjọ́ pé bẹ́ẹ̀ lọ ra ṣẹ́ẹ̀sì wọn sí. Hmm. tó bá wá ra ṣẹ́ẹ̀sì yẹn tán tó bá jẹ́ pé iléeṣẹ́ àbí ilé ìtajà tó ti ra ṣẹ́ẹ̀sì yẹn wọ́n mọ̀ bọ́ kówó rẹ̀ sí báńkì ó jẹ́ ọjọ́ pé wọ́n ń fún ọ ní breakdown bó rẹ ti ṣe ń wọlé iye tá kó wọlé iye tó wà nú àkáǹtì rẹ títọrọ kan bá kún àbí sísì wọ́n ṣàlàyé bó ti ṣe jẹ́ torí kọ́ mọ̀jẹ̀ pé ńgbà wọ́n kó sínú àkáǹtì rẹ tán ní báńkì báńkì ó wá fi íńtírẹ́sì ó fi lé orí ojúlówó owó rẹ tán bá kó sínú àkáǹtì rẹ tó o bá ní àlàyé tí ó fi tí wọ́n fi lé owó rẹ yún dáadáa òun ò ní mọ àti yọ rìbá kò nu ojúlówó owó rẹ̀ ni ọba jẹ́ pé ìhànra ṣẹ́ẹ̀sì ilé rìbá rìbá sì wọnú owó mi mm-hmm. tó tó bá ní breakdown yẹn yóò jẹ́ kó mọ iye tí báńkì bá fi lé owó rẹ̀ tó fi yọ tó fi bọ́ lọ́wọ́ rẹ̀ zero nine zero five one six four five four three eight ọ̀dà ìfowópamọ́ ìbéèrè. ìbéèrè ẹlẹ́kẹta mm-hmm. wọ́n ní sáà lè bùn ọ̀kan nínú àwọn ọmọ alẹ́bùn nítorí pé ó ṣe ń tó wúwa lórí yàtọ̀ sáwọn míì. akụkọ gbogbo wọn so ẹ sì gbọdọ dọ́kan bùn lẹ́bùn láì bùn ẹlòmíì àfi kéèyàn dà lábòsí hmm. kí ni eléyìí ṣe tó wú wa lórí tó bá jẹ́ pé ọmọ kejì kẹta àwọn náà ń bẹ lójú ọ̀nà pé náà ṣe tiwọn kò sí wàhálà ẹni tó ti ṣàṣeyege nísìn àfúnlẹ́bùn bí ọmọ tó ti ọmọ yòókù náà ń bẹ lórí náà ha tiwọn kò sí wàhálà àti láníyàn táwọn náà bá ti ha tiwọn táwọn náà ẹ̀bùn tẹ́lẹ̀ ìgbà hmm. àṣẹ àmọ́ ká wá dẹ́nìkan bùn lẹ́bùn ló kọ́ pàmì fáwọn yòókù tí wọ́n bá ṣe kún ó ṣe àwọn kan ni ó ṣe ọlọ́run ni ó ṣe hmm. nítorí pé a ti di bàbá alábòsí nìyẹn. Hmm. hello. hello. hello ọkọ ibi ẹ ti ń pè yìí. moses láti ìlú. kí lẹ forúkọ yín. emmanuel moses. tọ mr emmanuel kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ bá fẹ́ di muslim bọ́ọ̀lù ẹ̀ alhamdulilayi ẹni tí ó bá fẹ́ di mùsùlùmí bí ó ti ṣe rìn ọlọ́ba ó rọrùn púpọ̀ o náà ni pé wàá wá sí ọ̀dọ̀ kan nínú àwọn mùsùlùmí kọjá ni tó lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn islam bí imam níbi tó wà ń bẹ̀ yẹn so ọ wá sọ fún ọ pé mo fẹ́ di mùsùlùmí àwọn pè gbólóhùn tó fi di mùsùlùmí fún ọ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣèbéèrè nísìnyí tó bá sọ pé mi ti pinnu láti di mùsùlùmí báyìí ó lè máa dáhùn gbólóhùn tó fi di mùsùlùmí lẹ́sẹ̀kẹsẹ̀ tí màmá ti ń pè báyìí. Hmm. so ẹni náà ó pe gbólóhùn yìí fún ọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh gẹ́gẹ́ bí emmanuel tó jẹ́ pé ẹlẹ́sìn eh, eh, kristi ní ọ tẹ́lẹ̀ so tó wá fẹ́ di mùsùlùmí wàá tún wá fi kún pé wa ashhadu anna isa abdullahi wa rasuluh tó bá ti sọ bá àwọn ti di mùsùlùmí lẹ́yìn rẹ̀ àwọn sọ fún ọ pé kó lọ wẹ̀ ìwẹ̀ yẹn à ń pè ní ìwẹ̀ àti di mùsùlùmí ìwọ náà lọ wẹ̀ fúnra rẹ̀ kò bùkátà kẹ́nìkan kan lọ wẹ̀ ọ́ nítorí pé islam ò gbà wò òhò rẹ̀ tí ó bá ìyàwó rẹ̀ tí ó bá sì jọkọ rẹ̀ ìhòhò oníhòhò haram ní ká wò àwọn sọ fún ọ pé kó lọ wẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tuntun tí wò tí ì ní àgbọ́yé kan lọ títí á ní kó lọ da omi sí gbogbo ara rẹ omi tó má pọ́nbélé tí ọ̀sọ̀sẹ̀ nínú ẹ̀ pẹ̀lú àníyàn pé mò ń wẹ̀ ìwẹ̀ àti di mùsùlùmí tómi bá ti kárí gbogbo ara rẹ ló bá parí sọ̀láàtì alákọ̀ọ́kọ́ ti ń bẹ níwájú rẹ lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí yìí dandan ó darapọ̀ máa mùsùlùmí láti lọ sí bí òní ti sọjọ́ jùmọ̀ à lọ sí mọ́ṣáláṣí níbi tí wọ́n bá ti fẹ́ ṣe sọ̀láàtì jùmọ̀ à ò ní sahun béèrè sí àwọn mùsùlùmí tó bá rí ń bẹ̀ mùsùlùmí tuntun lèmi ẹ̀kọ́ mi báwo ní ṣe ṣàlùwàlá àwọn náà máa ṣe wọn nìkan máa ṣe àwọn jẹ wọ́n fọwọ́ wọ́n yọnu wọ́n fa omi símú wàá bọ́ ojú rẹ wàá fọwọ́ rẹ má pa títí kárí ìgbọ̀nwọ́ ọwọ́ méjèèjì wàá fomi pa orí pa etí rẹ kó tó wàá fẹsẹ̀ rẹ méjèèjì ọ wàá wọ mọ́ṣáláṣí ọ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí níbẹ̀ so gbogbo ń tà ń ṣe nínú ẹ̀sìn kò ní tí ì jẹ́ nǹkan tó ṣe wípé ìmọ̀ nípa rẹ̀ ó ti hàn sí wọ ṣùgbọ́n wàá sá máa tẹ̀lé àwọn mùsùlùmí wọ mọ́ṣáláṣí báyẹn pẹ̀lú pé bó ti ṣe wá mùsùlùmí yẹn wàá wàá máa kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn àwọn ẹni tó já aṣáájú mùsùlùmí tó gba islam gbọ́wọ́ wọn yẹn wọ́n ṣètò àti fún ọ láwọn àwé lóríṣiríṣiríṣiríṣi ètò lè ka yorùbá tó bá di mùsùlùmí yẹn ò lè kàn sí wa á fún ọ láwọn àwé lóríṣiríṣiríṣiríṣiríṣi tó fi dórí alukur'ani tí atúmọ̀ tá a ṣàlàyé ìtumọ̀ rẹ̀ léde yorùbá gbogbo ẹ̀ á fi lé ọ lọ́wọ́ so a sì tún fún ọ láǹfààní kó tiẹ̀ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam yẹn gan lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ògo ọlọ ní almadina center. Allahu Akbar zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. ìpínlẹ̀ yìí ó kọ yín o. Ismaila ló sọ̀rọ̀ láti ìkí àjọ̀dẹ́ta. kí ni ìbéèrè yìí. ẹjọ́ ìbéèrè tí mi fẹ́ béèrè ṣíṣá kí mùsùlùmí sálámà ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́ dáhùn. naam ẹ lábẹ́ òfin ọlọ́run kọ́tọ́ kí mùsùlùmí ó sálámà sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kí mùsùlùmí wa má dáhùn. ọlọ́run ilé dáhùn sọ pé wala taqulu liman alqa ilaykum as-salama lasta mu'minan ẹ gbọ́dọ̀ sọ fẹ́ni tó bá sálámà sí pé wòye ṣe mùsùlùmí. tabtaguna arada al-hayati ad-dunya wa 'inda Allahi maghanimu kathira kọjá pé nǹkan lé ayé lẹ fojú sí. ọ̀dọ̀ ọlọ́run sì lè rè ń jẹ́ èyí tó pọ̀ wà. Hmm. but ó sì ṣe kọjá pé ẹni tí èèyàn sálámà sí nǹkan gbọ́. Hmm. so nítorí pé ẹnìkan ọ̀fẹ́ kò sẹ́nìkan tí ó fẹ́ láti rọ ẹrù gbèsè tí ó wà lọ sanjọ́ gbẹ̀ndà kìyàmù hmm. tí ó bá gbọ́ eléyìí tó láwàwí. ó sì lè jẹ́ wípé ọgbọ́ àmọ́ ọmọkùnrin lẹ́ ń báwí so àbí kó tiẹ̀ jẹ́ pé ọmọ àmà má dáhùn nítorí pé ẹni tó sálámà sí lónìí yìí báyìí ó ti fìgbà kan ká má di àǹsẹ̀ bọ̀ hmm. tí ó sì fìgbà kan rí kó ti túbá ó ti jáwọ́ kó ń díẹ̀ hmm. so irú eléyìí kò lè dáhùn nítorí pé ní ìsìn wọn kọ ọmọdé kò ń gbẹ bọ lọ sórí ìta àwọn à ń ṣe sàlámù àlékún lẹ́yìn rẹ̀ níjọ wọn à ń sàlámù àlékún ráyè dẹnu ẹ so <laughs> eléyìí túbọ̀ sí pé wọn ò lè dá sálámà tí ì bá ṣe mùsùlùmí hmm. ẹ wọn kọ ọmọdé pọ̀ ń pọ̀fọ̀ ọ̀wá ni ọ̀fọ̀ tó ń pa sí wájú ọ̀ máa nǹkan tó ń wí ni ẹ̀ ń tẹ́ ń pọ̀fọ̀ ti ṣe kèfèrí sọ́lọ̀ ẹlẹ́dàá wa hmm. so àmọ́ kò sí gbogbo orun tọ́jọ́ bẹ́ẹ̀ kí ni ò ní dáhùn sálámà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ sí. Hmm. jazakumullahu khairan sheikh hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ mi bẹ láti Ògbómọ̀ṣọ́ yẹn báyìí so ìpele tí mo fẹ́ pè é pé mo gbọ́ wá wà sí bàbá náà ni so wọ́n ní eh, àlábì ni pé tá a bá jẹ tá a bá jẹ èso kan ní Mẹ̀dínà ni pé ní ìjọ yẹn tó àfi ìjọ yẹn pé àbúrò kan kò ní ṣe wá tó wọn fẹ́ sọ ń pa ẹ̀ pé bóyá ṣé tá a bá jẹ dẹ́bìlò náà ìyẹn méje yẹn ṣé òun náà lè ṣe déédéé èso Mẹ̀dínà yẹn ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì tí tó ìkejì tí mo fẹ́ bèrè ni pé wọ́n ní ẹ̀ eh, ṣé ẹlẹ́sìn Islam nìkan ló máa wọ àtijọ́ náà a díẹ̀ sí yóò tán wọ àlùjẹ náà ṣe tẹ̀sí wa. náà wáyé kò sílá wọn sílá ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni tó bá jẹ dẹ́bínù dẹ́bínù náà là ń sọ dẹ́bínù dẹ́bínù kan jẹ́ àjùwà wọ́n ń pè ní àjùwà Madina hmm. yẹn ke dábìnù tí í ṣe ajiwa ọkọ rẹ nu ti madina ajiwa ọwà ń lu púpọ̀ hmm. àmọ́ ti madina tó bá pé Madina náà bá ti mú ajiwáyìn bí ká sọ pé mango Ògbómọ̀ṣọ́ ẹ mango pọ̀ bíkíbi àmọ́ kò sí ìtọ́jú àbí tó Ògbómọ̀ṣọ́ mhm. so àmánìsì ọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ́bínú là ń sọ dẹ́bínú yẹn adúpẹ́ fọlọ́ <laughs> nǹkan mìíràn tó pọ̀ adúpẹ́ fọlọ́ so oníṣẹ́ tó bá jẹ dẹ́bínú tó ń pè ní ajiwal Madina ànábìnrin tó bá jẹ méje láàárọ̀ ọjọ́ kan hmm. ó jẹ nǹkan kan ṣáájú rẹ̀. Hmm so bí wọ́n bá se gbogbo àṣà sí òfò ayé yìí sí ọkọ lè mọ̀. so nítorí ẹ lẹ́yìn ìjọba wọn á bi olùmọ̀ aléèrè Sheikh Ibn Baz rahimahullah wípé azura àti madina gan ní madina ọsàn wọn ẹ máa ń wà ẹ wọn ní tí wọn ti sọ ọ̀rọ̀ yìí má hmm. ẹ mọ̀ pé yọ sọ wọn àìmáyé tí èso ohun tí wọ́n pè lóhùn ẹ̀rọ ibẹ̀ yàn lálẹ́ yàn bíkíbi wọ́n kà gbégbékúgbélé ọlọ́ọ̀ni wọ́n lè gbé ajúwá náà ni mm. so wọ́n ní ó dáa gbàtà sí mọ pólísì dàbínù kan ni mm. ṣé gbogbo dàbínù náà tá a bá jẹ méje ó lè ṣiṣẹ́ rẹ̀ olùmọwà sọ wípé à ń bẹ lọ́n pé inṣàlá mm. òun náà ṣiṣẹ́ rẹ̀ torí ẹ gbogbo dàbínù inṣàlá inṣàlá tá a bá kọ́kọ́ jẹ méje rẹ̀ láàárọ̀ à ń bẹ lọ́nkọ́ náà ṣiṣẹ́ bẹ́ẹ̀. Hmm. wọ́n á ní sàlìjánà wà fún mùsùlùmí lásán ni sábà pé islam là á mà hmm. islam fi hàn wá pé téèyàn bá fẹ́ wà lìjánà kó ṣe mùsùlùmí. Hmm. ó túmọ̀ sí pé tó o bá ṣe mùsùlùmí ní ìmọ̀ ẹ̀sìn islam táwa mà ọ̀ fẹ́ wà lìjánà. jazakumullahu khairan sheikh ah, ẹ jẹ́ kí a máa ṣẹ́nu ró níbi tí a bá dé yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó àfi san ẹlẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lì kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa látìgbà ìwá Sheikh jazakumullahu khairan kọ́lọ́nkọ́ba fún yín ní husnul khatima àti àlékún àlàáfíà tó péye tó ń ti ẹ̀mí gígùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà tí wọ́n dìjọ kọ́ orin wá láti òkè àdó akíntola ọpẹ́ pàtàkì lọ́wọ́ mr yinka tí wọ́n jẹ́ studio operator fún lọ́wọ́ tá a wà yìí ẹ ṣé púpọ̀ ọ̀làdùn níbi lòlókọ̀ mi o ọjọ́ mẹ́jọ ìní ni kẹ́ẹ̀ tó ń jẹ́ ká pàdé pọ̀ lórí ètò yìí títí ìgbà náà ni mò ń dágbére fún wa pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.